Hello, everyone. Welcome to Tony Talks. Um, this is uh, a show from uh, Abike Jagaban, who play show Tony Idogogo. Um, bó ṣe dá sí Xbox lady and then torí pé Abike ń sọ̀rọ̀ lórí Mama Rosula and um, Boss Lady Odonation. Ẹ jẹ́ Abike Jagaban. Thanks for watching. I'll see you in my next video. Stay safe, stay blessed, and happy new month. Bye. Hmm? ibi tí ń dẹ̀ ti máa gbà bá wọn jà ọ̀tọ̀ ibi táwọn ń gbégbá ọ̀tọ̀ ìráyé wọn lójú ṣé rí Dorkas kò sínú ọmọ tí nǹkan kan gbogbo orú ẹ̀ gbogbo ètè ẹ̀ orí gbábà ló wà lórí Facebook ara àwọn ọmọọṣẹ́ òun ló ń sọ ẹ̀rí tó ń fún ní ọ̀rọ̀ yìí. ẹ jẹ́ ń tún kúlẹ̀ bẹ́ẹ̀ ó dọ̀rọ̀ tó yẹ kí n sọ fún ẹ nígbà tí mo wà lọ́dọ̀ etí mi ìráyè sọ fún ẹ. ẹ jẹ́ ká tún sùn. máa sọ fún ẹ sìn I know you are here with your fake profile so I want to tell you some things. ìyá tún gbọ́ díẹ̀. o lè dàrẹ ní kóòtù kan dá ẹ láre ṣùgbọ́n nínú ọkàn ara ẹ. ẹ ká tún mọ wọn tí náà. I want you mo fẹ́ kí ọkàn ẹ máa nà ẹ ní pàṣán kó o máa jẹ gbá ní kó o máa jẹ pàṣán o kí ọkàn ẹ máa nà ẹ lẹ́gbàá mo fẹ́ kó o máa nà ẹ lẹ́gbàá ojú gbà mí tì fún ìdílé nurse tó yẹ pé nurse sì ní ẹbí tó ní ara ah! in fact wọ́n ní láti lọ jòkó kan pé àwọn sí àjọrònú wípé tí wọ́n ta oní nurse tẹ̀lé ẹ lọ sí Amẹ́ríkà ó lẹ́ lọ ṣe é kí ló lọ ṣe ló lọ ṣe náà ẹjọ ló lọ laugh at my style of drinking more. ló lọ ṣe ọlídé gbogbo àwọn ìhòòhò lè ṣe ṣe thank you ibi tẹ́ fi ń fẹnu konu ní nǹkan tí ọkọ àtìyàwó á ṣe ṣípù tó yẹ pé ọ̀fẹ́ náà ń kìsì ọ̀fẹ́ náà ń bára wọn sùn ìbásùn ò nítumọ̀ tó jẹ́ pé lóòótọ́ ọkọ àtìyàwó ní kí ló dé tí kìsì special to wá dìkan tẹ̀ ń gbé kiri. Mm-hmm. báyìí pé lóòótọ́ rí lérìlì ìwọ àti nọ́ọ̀sì wà papọ̀ bí ọkọ ṣe ń pè pé àpapọ̀ ṣé jẹ́ nǹkan tó jẹ́ ìyìn tó gbó òrírí tẹ̀sẹ̀ṣẹ̀ ń ṣẹnu kóra yín lẹ́nu tẹ̀sẹ̀ wá ń sọ wá di bàbàrà tẹ̀ wá sọ di big tẹ̀ wá ń gbé bí ẹni gbé nǹkan gidi. ẹ jẹ́ ká rẹ́rìn jẹ́. you are a disgrace to womanhood. bẹ́ẹ̀ni. òkété you are a disgrace to womanhood. ní ti ẹgbẹ́ ẹ̀ ní ìgbé tó ń gbádùn tó ń ẹ̀jọ́ ìwòsàn àpilẹ̀ tó ń tó ẹgbẹ́ àti ni wọ́n jẹ́ tó ń gbádùn ẹ̀ tó ń gbádùn ọkọ wọn tọkọ wọn ń pápá àwọn tó ń kẹ́ wọn ní ilé wa ṣé wá fún ẹ lẹ́ẹ̀kan lọ́dún àbẹ́ẹ̀kan lọ́dún mẹ́ta tó wá sọ bàbá tó wá tẹ fídíò tí tó oníkáyé wá wò ẹ́ o o ti ṣe nǹkan tẹ́ni kan ò ṣe rí o dẹ̀ sọ fún wa pé bàbá ọmọ ẹ ni. ó sọ fún àwọn yìí pé bàbá ọmọ ẹ ni ṣé bàbá ọmọ ẹ wá ló kìsì ẹ tí gbogbo àgbáyé fẹ́ rí i pé wọ́n kìsì ẹ tó wá jẹ́ bígì ní pé lóòótọ́ lọ̀rọ̀ tá à ń sọ torí pé lóòótọ́ ni àwọn nǹkan táwọn èèyàn sọ you want to prove to us that it's a lie and we know it is true ò ní fúnra ṣẹ̀ṣẹ̀ sí nurse. ọkùnrin ọkùnrin ni mo mọ̀ pé kí ọkùnrin yà gírí láti fẹnukọ lẹ́nu kó máa post kí lè máa dùn pé à ah, mo rí ah, at last mo mo ṣe at last ó bọ́ sí mi lọ́wọ́ ìwọ ló wá ṣe at last Jésù Kristi ẹ o òde ìpìlẹ̀ ẹ lóbìnrin òde ìpìlẹ̀ ẹ ní obìnrin òde lè proud of yourself pé you are a woman ìwọ ń wúwo ọkùnrin sọ́dọ̀ ẹ ó fi ẹnu kò ẹ lẹ́nu àwọn àwọn ìwòrí lọ bá bá wọn bá ẹ bí ẹni gbé nǹkan gidi wọn bá ẹ bí ẹni pé o ti jẹ físà sí paradise ah! ẹ̀yin èèyàn ẹrù dáadáa ibi tí wọn ṣe lọkọ nìyẹn o bàbá kọ́kọ́ fẹ́ẹ́ gbá ẹ̀tọ́ ni o we kill you lójú àwọn àtàwọn àbí tó wá ń pẹpẹ ń bí you are thinking you are peppering us but within yourself you are crying inside you pé ayé ẹ tapa o. nígbà tí ọkùnrin á máa yọ̀ tí ọkùnrin á máa yọ̀ wípé ah èmi mo káàsì big fish ah yé ọwọ́ mi bá at last ọmọ ìgbà fún mi ìwọ ló ń yọ̀ yọ̀ wípé ọkùnrin kìí ṣe ẹ́ ìwọ ló bá ìgbé sórí Facebook tí gbogbo ayé ń bá ìyọ̀ bí ẹni pé ṣe ni wọ́n fi ẹ́ ṣe pẹ́sidẹ̀ntì UK. àwọn àgbà tí ò ronú kan náà okòrin àdàràdà àwọn àwọn bàbá tí ayé wọn ti bàjẹ́ tó yẹ pé wọ́n ti fẹ́yàwó bíi mẹ́ta sí mẹ́rin lamẹ́ríkà wọ́n wá gbé fọ́tò ìwọ àti ẹ̀ wọ́n wá gbé sẹ́gbẹ́ ara yín níbi tó ti fẹnu kò ẹ́ lẹ́nu wọ́n wá ń púfù fáwa pé you are o ti arrive o ti gba fisa to heaven tó yẹ pé ọkọ mi ọkọ mi fẹ́ jáde èsì ó wọ́n sọ ó rán ọmọ ẹ̀ síbi kẹ́kọ̀ọ́ sọ fún mi pé òun fẹ́ sáré dé gbòòrò tó yẹ pé mo lè sọ pé má lọ mo fẹ́ lù ẹ́ àgbà mo já jẹ́ ká jọ ṣeré tí màá mú at ease ni wọ́n ń gbá ló lọ ń kí gbogbo gbogbo àwọn ìhò oníṣẹ́ báyìí dá owó gan tó fi lọ bá ẹ̀sùn Amẹ́ríkà ó lè pinnu ẹ̀ lóbìnrin àánú ìyá ẹ tó bí àánú ìyá tó bí ẹ má ṣe mí o ah! ó sọrí ìlú òyìnbó ò sọ yàn dá wéré ìlú òyìnbó ò ní kọ́pọ̀ lo èèyàn má ṣiṣẹ́ ẹ̀ ìlú òyìnbó sọ wípé káyé kéèyàn má lè ronú dáadáa bí ọmọ èèyàn ṣe ronú. ṣé ká tó pọ̀ sí i. sórí sórí wèrè tó wà ní títì wọn á bá sùn wọn á fẹnu kò lẹ́nu at ease tí ò ní tí ò ní pariwo pé wọ́n bá mi sùn o wọ́n kí sí mi o wọ́n dó mi o ṣùgbọ́n ìwọ tó pera ẹ ní somebody tó pè rẹ̀ ní pàtàkì tó pè rẹ̀ léèyàn tó pè rẹ̀ ní nǹkan gidi lọkùnrin wa gbẹnufẹnu kò rẹ lẹ́nu lásán tó wá sọ di àgbégbó èrè tó wá sọ ẹ dọmọlangidi tó wá ń gbé ẹjọ́ tó bẹ̀rẹ̀ sí ní pòsì tíṣù ẹ kiri pé ẹ wò ó wọn fẹnu kura lẹ́nu ṣé ni lọkùnrin àtọkùnrin ti jọ ń tà obìnrin àtọkùnrin ń tà tá a ṣẹ́ẹ̀tù ẹ̀ padà àìmọye ọkùnrin àtọkùnrin àtọkùnrin tá a ṣẹ́ẹ̀tù ẹ̀ padà ní kóòtù tọ́jà wẹ̀ fún ọmọ mélòó nínú wọn lórí kan lọ máa ya fótó pé ọkọ mi ti fẹnu kò mí lẹ́nu nínú wọn ní tó ti ronú sí pé ò lè jẹ́ láyé ọkọ títí ọkọ títí orí pé kò lè wáyé láyé olúwa lára láyé ẹ tó wá sọ di bàbàrà tó wá ń pòsì ẹ wọn fẹnu kò ẹ lẹ́nu lásán common kiss common kiss ó ṣe kúkú ṣe ibi tó ti ń kí okó bo òbò ẹ fún wa ká lè mọ̀ pé lóòótọ́ ẹ ní kọjá relationship ẹ ẹgbà papọ̀. o ṣe ní kó kó o ṣe ní kó kí o kó bọ ìdí ẹ kó wá yà ẹ á lè mọ̀ pé lóòótọ́ ọkọ àtìyàwó ni yín torí pé o fẹ́ o proof ship point o fẹ́ show àwa pé à ń parọ́ nìyẹn o ṣùgbọ́n within you nínú ọkàn ara ẹ tí ò ní sẹ́ni kankan tó máa bá ẹ wà ń bẹ tó dẹ́gbọ́n lọ́nà nìkan lárọ́kàn ẹ o mọ̀ wípé ṣe ló ń tọ́ra ẹ jẹ́. tútù tútù sọ́ra rẹ òtútù ọmọge tútù sọ́ra rẹ ò don't tell me that o ṣé ojú yín fọ́ ẹ̀ rí bó ṣe ń gbé píṣọ̀ ọkọ mi tó ń gbèdà tí píṣọ̀ tó ń gbèdà tọkọ mi yóò rí o rí bí olórí burúkú àlùfọ́ lójú olòṣì aláyé bàjẹ́ o rí bó ṣe ń bó ṣe ń bú ọkọ mi etí èdè òkú ń gbà yẹn olùsáré dùlé ọ̀hún. kò yẹ e. òkété I'm ashamed of you sórí àwọn obìnrin àwọn obìnrin tó jẹ́ obìnrin gidi àwọn obìnrin pàtàkì bọ́ọ̀n tí ẹ̀ ní owó lọ́wọ́ ìyà òkò jẹ wọ́n wọn flọ́ọ̀tì ẹni tó ń dó wọn wọn ò ráyè torí pé ìyẹn òun ló yí sí fún wọn láti gẹ́ẹ̀tì dù. òun òun ló yí sí fún wọn láti gẹ́ẹ̀tì dù okó yẹn òun ló ṣìpù jù fún wọn ìwọ wá rí okó kò yẹ mò ń bá ẹka ọjọ́ ojú òpẹ́ ti túká sìn ẹ̀ ti túká kálukú ti gba next time láì ti padà mò ń bá ẹka ọjọ́ the next month lẹ́nu mo gbúdọ̀ gbọ́ pé wọ́n gbúdọ̀ kí ẹ pé congratulations. òótọ́ òótọ́ yẹ kí n sọ fún ẹ nígbà tí mo wà lọ́dọ̀ etí ni ìráyè sọ fún ẹ. ẹ̀yin ó yẹ kó máa gbé yín gẹ̀gẹ̀ báyìí lórí social media round kàn máa gbé yín gẹ̀gẹ̀ tó bá jẹ́ pé irú nǹkan tẹ́ gbé wá kàn máa gbé yín gẹ̀gẹ̀ gẹ̀gẹ̀ kẹ́ máa gbà pọ́nlé òṣìkà àwọn ọmọ yẹn máa sá fún yín lẹ́yọ kọ̀ọ̀kan because they don't want wàhálà kí ló ti bísí náà sá fún yín bísí ayé ara máa yọ wá ẹ fún lówó ẹ rarun lọ́wọ́ ẹ ẹ ó lẹ fóun lówó bí a kóun máa fi tajà bí kóun lọ máa fi rarun kóun máa tà kí ló ṣe fún yín last kó ń ṣe ta ẹmọ cause irú game tẹ play lẹ play round everybody causing fight between them clashing heads how do you sleep at night. Zimama said you were the only one she gave her mother and her father's picture to. You released it to social media. I still don't know what to start. You see, doctors that you are sending, whichever way doctors my hand, are mare. Wasted effort in the king of doctors. Okay, she's looking for me like she bragged. Tell her not to waste her time. I'm still very much in UK. She doesn't have to use Niger. Ibinu Muvekolo it be. No office can be corrupted here. We will work with evidence left and right. I have things I have kept against her since 2017. And I want her to spend the money. I won't waste my time. Just get her a good lawyer. File it against me. I've always asked for this. Kirete she to Jojo. So she didn't take any time. The mama shika. Eh? òṣìkà yìí dó borí bọ́ba yóò rí ẹ tọ̀run wù ẹ́ kí lẹ fẹ́ gé she sing your praise every now and then màmá òun ẹjẹ ti ẹ wo ó níbi kan tó tún pariwo ṣe sí when my mother told me hold on let me look for the song. ẹyẹ kan tẹ try system yìí ná ó ti ń súnmọ́ bẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn ó dẹ̀ pọ́ ní mental mental health wọ́n ní láti wà checked. ẹ <laughs> eh, wọ́n kọ́kọ́ wọ́n kọ́kọ́ scatter wọ́n ra ráràbù kan náà fúnra wọn wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe kí wọ́n wá conspire máa wò ní tiẹ̀ ọ̀rọ̀ àwọn yẹn ṣe ráwọn yẹn nǹkan tó ń nà wọn ìbànújẹ́ tó ń wíìpì wọn ọlọ́run fọmọ gbomijé lójú wọn ọlọ́run fi wọn gbomijé lójú ọmọ àwọn yẹn kéèsì àwọn yẹn ọ̀tọ̀ ìkorò tó tún bá àwọn yẹn ọ̀tọ̀ ah! ẹ fi wọn lẹ jẹ́ ká rí mú mi jàre. Jakari, jẹ́ stop it stop it like i don't have time for gbogbo àwọn low I want yẹn they are finished already kí lẹ tún wá lọ́wọ́ àwọn yẹn ṣé ẹ rí gbogbo ìgbésí ayé wọn ni um, àtòkèdélẹ̀ èwo ló sàn jù kan lọ ẹjọ́ torí Ọlọ́run òkété on the first lolo madeko wọ́n ló sọ pé ó máa wá bá mi pé kí n sọ bí tí ń wà ọmọ àlè ni baba ńlá kú bàbá ẹ bó ba lè ṣu àti bí ló yẹ kó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tá a ṣe jọ wà nínú sẹmìlù tó ní wábẹ lẹkọọ kí ló ṣe ìyá adébísí ṣé tí ẹ di ni àbójú ẹ fọ àbí o mọbi tí mò ń gbé ibi tó brag pé ó máa wá nà mí mọ́lé ń jọ sípò ń bọ̀ come i'm still there same house má dẹ́kọ̀ọ́ tó ló mọ̀ pé kò yẹn ìyẹn ṣó jù bí ọjọ́ kún ìwọ ló kí n lè jáde gbogbo aburú tó ti ṣe lẹ̀ káàkiri ó ń ṣe ọmọ tí mo fẹ́ fún táìmì lọ títù yàtọ̀ sí mo kàn fi ẹpá fẹ́rẹ́fẹ́ they are not one I want to give my time your victims are here all over UK you all will bring your evidence and I will bring mine ẹ jẹ́ ká tiẹ̀ gbé wò for all those people all those profile commander yín lòun èmi kọ́ ni mo ní kọ́ ẹ lọ ṣàbúrò àwọn èèyàn làwọn èèyàn tó kúrò lọ́dọ̀ ẹ̀ left and right tó ṣe bí fún àwọn tí mi tiẹ̀ àwọn míì inú wọn náà ń ṣeré wá sọ́dọ̀ wa o ẹ ní scott láti settle with a lot of people àwọn tó kúrò lọ́dọ̀ wa náà pẹ̀lú korò pẹ̀lú omijé àwọn yẹn nú èmi kọ́ ni cause of their misfortune ẹ sọ fún wọn kan lọ sọ́nà kan lọ tún yàn mí kọ́ mo bá tí wọ́n jẹ́ ojoojúmọ́ náà fẹ́ ló bà mí jẹ́ ló ń ràràbò fún ìyá wọn àti bàbá wọn àti fáwọn ọmọ wọn ìyẹn ò ní kí n tìtorí ẹ̀ wá dárúkọ àwọn ọmọ wọn ṣé báwọn ń dárúkọ àwọn ọmọ láì ṣọmọ tèmi wọ́n sọ bí ní àjò ilé ayé àwọn ọmọ àwọn ṣe máa rí pé omijé nìkan náà máa máa gbà lójú àwọn omijé nìkan náà náà ń gbà lójú wọn wọ́n lè má lè sọ síta kán máa lọ yes yes wọn nínú ilé wọn sun bótó ẹkún ẹ lọ tún wá yín ṣe àǹtí rọṣúlà àgbàlagbà níyìn ẹ lọ tún yín ṣe ẹyẹ sponsor ìbímọ lórí Facebook àti àdìsá stop it God is watching you he's the God of revenge when it's time he will pay you back in your own coin likewise every other person that are attached to you including me I always say it every time ọlọ́run fi wá mi dá mi lẹ́jọ́ ọlọ́run á fi wẹ̀yìn náà dá yín lẹ́jọ́. ìwà tẹ́ wù níkọ̀kọ̀ ọlọ́run á fi dá yín lẹ́jọ́ èyí tẹ́ wù ń gbangba àti òṣìṣẹ́ ọlọ́run á fi wà yín dá yín lẹ́jọ́ àti gbogbo àwọn ọmọ tẹ́ kó rọra ẹ lọ yé ogun dáná sí lábẹ́ ẹ lọ yí ogun ẹ̀yin dáná ogun lábẹ́ pé kí gbogbo òlu máa dàrú kẹ́bíwẹ̀ máa bàjẹ́ àti ìgbà tẹ́ ń rò pé bóyá ẹ nírú agbára tẹ́ ń lò yẹn mọ́ o ọlọ́run lè jí ó lè pa láàrin minutes mo fi ọlọ́run búra ọlọ́run lè jí ó lè pa láàrin ìṣẹ́jú kan tẹ bá rántí ọjọ́ yẹn ẹ níbẹ̀rù ọlọ́run ẹ rí gbogbo àwọn ọmọ tẹ́ ń wò yìí àwọn yẹn ti sọnù ti pẹ́ wọ́n ti jábọ́ lẹ́yìn ọlọ́run ọba ìdọ́ǹtì èṣù lókù tó pọ̀ mọ́ sẹ́yìn kò dẹ̀ sẹ́ni tẹ́ṣù tí ò ní bá tiẹ̀ jẹ́ kanlẹ̀ tí ò ní wáṣọ òfò tí ò ní ṣe wọ́n rádaràda tọmọtọmọ tílétílé wọn ẹ lọ wá nǹkan gidi kẹfọ owó yín ṣe kò sẹ́ni tó nídìí owó yín lórí Facebook ebi ò kí ń pagún dọjọ́ alẹ́ ẹ rántí pé òjijì lè débí kò sẹ́nibọ́dì tẹ́ mọ̀ láti kékeré tẹ́ ń fìdí àbí tẹ́ gbalé fún bíbá you came suddenly you left some, suddenly and life goes on for every individuals that left you or that you left so what's the big deal. I mean, jẹ́ kí landmark yín kó jẹ́ èyí tó máa good memories táwọn èèyàn máa ah that woman she's such a ilé tẹ́ she ṣe yìí ò bójú anybody tell you. anybody tẹ́lẹ̀ anybody bíbá wọn kàn lè ná anybody physically Tony nítorí òní jẹ̀yẹ̀ but in due time market kò sí anybody tell máa fi yà them. tẹ́ máa gbé ọ̀nlọ́fúlì tọ́lọ́hún ò ní gbẹ̀san lára ẹ̀yìn àti in due time as well tọ́lọ́wọ́n ní fi yẹ jẹ so why are you doing it I want nobody Eko morora. Efeba rọra what is our offence she said she doesn't want to be your friend your or whatever anymore and that is an offence ẹ lówó ẹ fẹ́ fihàn lówó èèyàn lóhun òfowó be àbí pé yàn expose yín pay ẹ fi àjẹ òun ẹ bà òun lórúkọ jẹ́ just to clarify our name kúrò nínú nonsense tó ń sọ kiri ìyẹn oh you would rather have people defame my character the way it was going before I brought out your words against you for them to listen to the pure truth the undiluted truth what actually transpired anyway show mélòó lẹ máa fún mi lálẹ́ yìí ẹ̀yin mélòó one two three four five six ẹ jẹ́ kó o ẹ jẹ́ kó pé dáadáa bẹ́ẹ̀ ṣe ń fún mi mo ṣe ń bá yín kó pamọ́ torúkọ torúkọ ọmọ tẹ́ǹda orúkọ gbogbo yín ló wà lọ́dọ̀ ọlọ́pàá rẹ̀ dì ẹ fún mi ṣe jẹ́ kí n jẹ́ pé ṣé wá rẹ̀ yín tó kù torúkọ yín ò tí sí lọ́dọ̀ ọlọ́pàá which tó wà mí rò pé kankan nu yín I learned to yọ ẹsẹ̀ inú ṣòkòtò lẹ́yìn kankan you will all be sorted in due time as well. Ndimali Russia they go one after the other lọ àṣọ tìyìn kò ń ṣe lẹ́ǹkan náà àmọ́ ègún tẹ̀ ń forí gbà lójoojúmọ́ ìyẹn kan ti tó bá yín láyé jẹ́ kẹ́ máa gbé kiri gbogbo gbèsè ayé yín tọmọtọmọ ìyẹn náà ti tó ẹ̀ẹ́dẹ̀ orí yín ò lè yẹ àdàbí tẹ́ ẹ̀ bá ṣiṣẹ́ ibi nìkan ni ègún yẹn ò ní ràn yín tọmọtọmọ tó ẹ pé ẹ ṣiṣẹ́ ibi ẹ gbomijé lójú àwọn èèyàn ẹ ń bá àwọn èèyàn lórúkọ jẹ́ ìṣẹ̀dá gbogbo yín á rọ̀ mọ́ gbogbo ègún tí wọ́n ń gélé yín lórí tọmọtọmọ yín kò sírò àdúrà irú ẹ̀yọ́nú tó lè lò fún yín tí ṣẹ̀dá yín ò ní rọ̀ mọ́ gbogbo ègún tó ń gélé yín lórí tọmọtọmọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ bí yín tẹ́ ń ṣiṣẹ́ bani lórúkọ jẹ́ ẹ ní rórúkọ lò láyé tọmọtọmọ bẹ́ẹ̀ bá bí gba ọmọ wọn ní rórúkọ ológolo bẹ́ẹ̀ bá bẹ́yẹ ọkọ wọn ní rórúkọ ológolo so ẹ tẹ́ra mọ́ ẹ jẹ́ kó máa fún yín lówó dáadáa káyé yín bá lè bàjẹ́ dáadáa débi tá a gbàdúrà fún òun lówó tẹ̀ ń gbà ó yá ẹ gbéra fún mi ibo ló ti máa bẹ̀rẹ̀ àti Leeds àbẹ́kò àbí àbí London ibo wishangu àbí ss ibo lẹ ti máa mú ẹ pín fúnra yín ẹ fún mi jẹ kó pé o hmm? ẹ̀yin tèmi.